Hello viewers, my name is Iteoluwa Oleyimi. Please subscribe to Moyo Entertainment TV on YouTube. Thank you. Good evening, my brother. How are you doing, sir? I'm fine. Yo, my name is Wise from Moyo Entertainment TV. What's your name, sir? My name is Olamide Akimolayo. Archbishop is the stage name. And um, I'm an entertainer of our entertainer, filmmaking, stand-up comedy, kí importing and exporting ooo oh, uh, anything goes gbogbo nǹkan ni ọ̀gá mi ṣe hundred. so sir it is all about Gbenga Adeyinka tonight yeah. and I guess he has been doing it back to back to back to back. so what do you have to say to that sir. Uh, it's um, innovative it's something we appreciate he has given platform to a lot of people including myself na Ondo I dey before and now they don dey carry me all over the world you get it right they uh, uh, from Ondo to everywhere in the world and um, he's someone who has shared happiness for for over ten years like for lab matters o and he's been in the industry and we're so proud of him we love him and um, we feel this will always go on bigger and stronger every time that's the way. So everybody has been talking about Gbenga Adeyinka mm. for the impact. Oh, yes. He has been giving out to when it comes to comedy mm-hmm. and everybody knows everybody respected him for that. So mm-hmm. what is going to be your advice? What is going to be your advice to, to upcoming? I uh, know. Uh, okay. To up, up, and coming in heavy ways so you understand also for this industry yeah, nah. we upcoming artists yes so uh. what what advice you have to give upcoming, them and tell them wetin dey sup like this. upcoming na uh, advice upcoming. Uh, you know say you don reach one stage like this like person dey climb stem you don reach one stage some people just dey they never even climb uh, ah, that place. upcoming wey dey there no give up o oh. you give up na you mess up uh, so don give up do what you love to do start from somewhere um, if you give up. Uh, na you sabi o oh, just do it. if you give up na you sabi please can you tell our people to subscribe to Morio Entertainment TV. to subscribe to. Morio Entertainment TV. Morio okay. Uh, it's uh, uh, I'd like to tell you ladies and gentlemen my name is Olamide Akimolawo a filmmaker AMDC nominee last year 2022 <laughs> please keep on watching Morio Dynamic Concepts Morio Entertainment okay Morio Entertainment TV on YouTube on YouTube Good evening, sir. Good evening, sir. Yo, oh. my name is YC from Morio Entertainment TV. What's your name, sir? My name is Mide Koka from Morio Entertainment. Eh, Uh, Morio. Morio. Eh, okay, Morio. great. It is all about Bengali Katuna. Of course, of course. That Baba all Baba, all everybody way, knows. All the way, all the way. So, the way. what do you have to say to this platform and this show and the reception of this show in Oshogbo? Uh, to be honest, let me talk about the reception first. When I got here, I was thinking. Um, we won't really have much people because even driving around Oshogbo, maybe because it's Sunday everywhere was you know kind of dry àwọn èèyàn really jáde but when I got here mo pe ah ah Osogbo people is like uh, what's going on here ah ah no no no no I'm really impressed and um, about the platform um, this is one of the best platforms when it comes to um, the comedy industry and um, we are grateful to be a part of it it's, the, um, it's a rare privilege and we are so grateful to Bros Gbenga Adeyinka for making this happen. That's great. Are you one of the performing acts tonight? Yes, I am. I am. So, what should people be expecting from you? Uh, more of laughter, more of craziness, comedy, comedy, comedy. Let's have fun. Andre, let's have fun. Thank you so much, sir, for having Thank you so much. Mori, really appreciate it. Uh, Mori, Ariawa. Good evening, my brother. How are you doing? Good evening. I'm fine. Very well. You know, I can even see that you're looking tantalizing for Bola Benga. How are you, sir? Now you. Yeah. So, um, Chief, I want you to please tell our people what is happening right here, right now. Uh, this is Love Matters. This is uh, Unity Tour with Benga You know, it's a comedy show that you go round that has been round Southwest. So this is the turn of Oshogo to experience the Unity Tour, and um, you know, we're expecting something big, really big, here. yeah. And I can see you're having big time fun, you know? Of course, yes. Yes, that's great. So uh, I need you to just tell people what is going to happen here tonight. And now everything is going to be, you know, it is jolly, jolly like that. Then, at the end of the day, uh, tell them what's Today, uh, we are going to have fun. There are a lot of comedians um, coming around. We have Small Doctor coming. We have King Jesse Buga. We have Vicky, who is going to be rubbing up on the keyboard. We have Eteye. We have Valeria. I myself will be performing. We have a lot of comedians coming up. So it's going to be a wonderful night of fun here. But how are you doing, my brother? Everything's cool. Andre. Andre. Um, this is YC from Moray Entertainment TV. What's his name? My name is Corey J. I'm a hip hop artist. Idangogo. So what are you here for tonight? I'm here to perform. I'm here to enjoy. I'm here to uh, just have fun, don't do it like that. So that's great. That's great. So what can you say to this platform? What is happening right now? What can you say to it? Ah, I'm very, very, very happy to to hear. So to every everybody happy, everybody enjoy, everybody do party party party to party. Yeah, party after party. You know that is why we are here live. to experience what Bengali Inca wants to dish out to us. So I want you to use this medium to tell everybody your social media and do your, your stage name and how people can get your music. Yeah, uh, I have uh, my music on Spotify, iTunes, Audio Allspot, all platform I have my music. So my uh, Instagram account is uh, official Scoruji. So my Twitter official Scourge, my YouTube Scourge, all, all about me is Scourge, Scourge, Scourge. Andre, if you hear him now, you can. Hello viewers, my name is Iteoluwa Oleyimi. Please surprise to Moyo Entertainment TV on YouTube. Thank you. So my job is not for the VIPs. I'm talking to people the regular. My, my people, God bless you. We gather here. God bless you. Now I will understand my job well, well. Because people, and I you may buy 500 table, or an equal even if he laugh na person wey they give free tickets or top table the person wey pay gangan kò rẹ́rìn-ín agbọ̀n máa lè dùn ní ká ní ìgbìyànjú àìkí ló Go. Nigeria, put your together for Nigeria, celebrate Nigeria. Don't I know why I talk this team. When I dey call, you must ṣe ń bọ̀ láti Àkúrẹ́, mo kàn débi iléṣà yẹn, ọlọ́pàá dá mi dúró. Ó ṣe dá mi dúró, mo police mo sọ. Mo ní sorry sir, you are welcome to Iléṣà. Nigeria police. music. He come dey play music They go for straight express like this. As he they play, they dance. Money of that time, why we they dance for the kind bros? My God knows evidence. He dey drive, they go, they drive, they go. Àtúwárí trailer tó ń bọ̀, ó tún wọn drive no Money bros, we they dance for express. Money bros, if I die, make you no cry for me. Bẹ́ẹ̀ni mo ti mọ̀ pé wàhálà wà. Ladies and gentlemen, let me drop this and leave. How many of you notice that wherever you are staying determine the way you kiss? If you know you are staying in GRA, let me see your hand now, oh, GRA. GRA, GRA, Auntie Esoro, she GRA never Amazing. Okay, if you know you are staying in uh, eh, Shasha, let me see your hand up. Oh. Our technical, the one knows Shasha. now, please, I'm No man, no talk. ó máa ní pé mi ò ní jáde kúrò mi. Now please if you want to kiss date people in this place date people that stay in GRA hello when they want to kiss their kiss is very romantic you will hear kiss like. àwọn ti GRA o people that stay in this estate wey dey dey call na easy when they want to kiss is very romantic. Yeah, it dey sweet. But when you want to date with other people, I date your people. Never stay with people that stay sick. Ìsàlẹ̀ Ọ̀ṣun. Tọ́kọ bá kí sọmọ ẹja rìnrìn ní mẹ́rin pé jẹnẹrétọ̀ fẹ́ bàjẹ́ ni. You hear? No, no, no, no, for real, for real, for real, for real, sister, I'm talking your life. you no dey crash am i go talk this one ah ẹ̀gbọ́ yíyí ẹ̀ máa ṣá ẹ̀ máa mú ọlọ́kùn fi pẹ̀ yí first time i dey back up on my life when i go spray me money ẹ tẹ̀lé owó náírà ló tilẹ̀ iná ẹ tó wá fún mi ní one one thousand yìí bros i don know the work you are doing o bẹ́ẹ̀ ló yọ bẹ́ẹ̀ ló yọ you will prosper but when you support them still dey available o lè lò mí náà ẹ̀mí náà bẹ́ẹ̀ least, let me see, this just an advice. This just an advice. Please, if you are here and you want to, please, this is a mature book. This is a mature book. I mean, help me close that guy here. Let me close here. Now, if you want to carry your lotion, is an advice. Don't waste your money. When you go to Riverside and you want to carry these babes, my brother, be patient. You know, this place price they increase as time they go. When it's around 12 p.m., at that time they will start. You will not be that, be that, be that, no time. Oh, baby, how, how much per night? She will say, babe, give me fifty thousand. My brother, leave him, no talk anything. Just go there, that's the that's the that's come home with her. Around that time, 1 a.m. Oh, baby, how much per night? By your own time. He go say bring forty thousand my brother leave her, no talk anything just dey dance dey dance come go meet am come say oh baby around that country here. am oh baby how much per night our man calculate the thomas he will say sister my brother don't worry bring ten thousand my brother leave her, no talk anything just go dey dance dey dance around that kind four thirty come go meet am come say oh baby how much per night ibi tó dúró sí ó ti ń tòwé he will say bring five thousand my brother leave am no talk anything just go dey dance dey dance around that kind six a.m. come go meet am àwa ma calculate pé ẹjọ kìkì ní ìmọ̀ àwọn èsì kí ṣáàtì rówó lọ báyìí lọ lé i need bring two thousand my brother leave am no talk anything just go dey dance dey dance dey dance. this month. Any bros you don't try, bring any amount. My brother, leave out, carry back, they go house. Thank you, guys. And I don't care. And I will recover she mistake in Joko. My wife and I were coming from church. The masculine went to her side. Ah, mama. And I don't care. Mama said, go, go, go. He now came to my side. Ah, and I hate. I don't care mo yọ fún ẹ mo yọ fún lánàá àmì ọtí àdúrà mi aláàrú kí ẹ aláàrú kí ẹ wá wo ìyá wo ni aláàrú kí ẹ lẹ́nu mi he now made the second mistake he went to the side of my wife ah mama aláàrú kí ẹ mama said, stop that stop that I can't be giving money to demons I'm a born again Christian gbégbé ṣe lórí àmàmà bọ́ọ̀lì ní ìlànà náà ẹgbẹ́ fi èlè ló dá wàhálà yìí lẹ̀ ẹgbẹ́ fi èlè mi lọ ẹgbẹ́ fi èlè. òkèfíà òkèfíà ah, ọmọ lọ tààrà ẹyin lẹ́nu lọ lórúkọ Jésù you get to ATM machine sorry are you the last person I will not be the last I will be the head and not the kí ni problem Yorùbá gan bẹ́ẹ̀ ni Yorùbá máa give yourself a round of applause I beg of you. Sitasin àwa mẹ́rin nìkan ló kù ní state peter àti ìjàmbá the chairman of my landlord association will ti ta lé o ti sá look at the person sitting next to you o ara ẹnu more? hello. you, viewers, my name is Iteoluwa Oleyimi. Please subscribe to Moyo Entertainment TV on YouTube. Thank you. Okay. Two. will take part. We will move to this side. Can I have the gifts? The gifts. No, that's not the queue here. So, you know we are plenty. You will come. What you what you do, what you do, what you do. Can I have the gifts? Uh-huh. But I have the numbers too. Numbers. Wait a minute, this number doesn't number, look. Say that, is what we're going to do. In this pack, we have all these prizes. You withdraw. If it stands like this, you pick a number and anything you win, you take home. Daddy. Music in the background. Let's go. Ilé ẹ̀rọ. Congratulations. Open it. Oh. four. Wow. so took Oh, Do you take alcohol? Is that, where's the daddy? daddy, God bless you. This is for you. No, you can't be in the picture. lẹ́ẹ̀kan fún ọ̀rẹ́ o olúwa mi yọ àwọ̀ ẹ̀kọ́ ẹ̀fọ́ aláyé látẹ̀wọ́. aláyé ọ̀dọ́ ẹ̀ lè sìn ó ń dọ̀nà wá olùtí lówó tó wá ìníwá. ṣé bí gọ́ọ̀mẹ̀ntì ṣe rí sí àmì sí fáìsì ìbọ̀lẹ̀ tí ń lo ẹ̀sà àsọ̀nà bẹ́ẹ̀ ṣe ń somi ẹ̀dẹ̀ mọ́ bàbá ò ń lo sẹ́wù. Ah! àlàyé kan ṣáàdì kò tí ì lo wáyé ibi ìdàwọ̀ ọ̀dọ́mọ̀ ìdàwọ̀ ọ̀dọ́mọ̀ tẹ̀ bá kó mi gbígbé gbadéyìn ká ṣubú fún rẹ̀ ọgbẹ́ kó sílẹ̀ ń gẹ́ẹ́.

yes ó tún repeat torí bó ṣe wà ẹ́ ó mọ̀ wé. seconds, Lord, man, in new ways. following me. Please surprise to Moyo Entertainment TV on YouTube. Thank you. aago mẹ́ta àbọ̀ ìyàwó olùbọ́lẹ̀ ní seven thirty ẹ̀yin náà sọ pé à nígbà tó di next week sunday tí wọ́n ti sọ òrora ìyá ìrò lásán ni ìyàwó olùwọ̀ ó ti wá bá mi lóní dádì mo fẹ́ lọ wò lókè mo ní kò sí wàdà go ahead pásítọ̀ lẹ tó wà nídé o nígbà tí wọ́n sọ ta ló ti mọ́rin ta ló mọ́rin tí mo fẹ́ kọ́ ẹ nígbà tí ìyàwó mi wà máa bọ̀ ìsàlẹ̀ orin tí ó máa wọlé lé ìsàlẹ̀ ti sú mi. ṣàánú ẹ̀dá mi. Can I have a round of applause for him? He all the way the Lord. God bless you. Ọwa nice one parọ́ rough one. Ó ní photocopy láyé photocopy lè wò When I decided I was coming to Osogbo, the Chinese ambassador to Nigeria decided that he wants to come to Osogbo to do a lot of things. He promised me that, he, he asked me to promise that he will meet the governor. And I said, yes, I promise. Your Excellency, please say something, sir. Oh, He said, Your Excellency, he had to be in Shangisha, but he left Shangisha to be here this evening because he knew he was going to meet you and that he's, he's excited to be here. Can he come out now? Uh, Excellency, before you come out, before you come out, do you have a message for the people of Osun? Ah, 第十步，灵都大四十五，来西西多，你们嘞，灵都多，快几多来马里西上，灵都是富态，来是最西高。 attaché lii surtout voilà. You see, people of Osun, Imole is your governor. They we do well for you. Kò ní jẹ́ kí tàtà ṣe kó sí yín lójú. Your Excellency, please come out, sir. I present to you, ladies and gentlemen, the Chinese ambassador to Nigeria. Chaisito. Chaisito means Sidisu. Lang Gai Shi Shito. Gai Shi Tunga. Chin Chin Cho. Lin Go Tao Muta. Lin Po Wipo. Lin Shi. Mami Ota. Lin Shao. He said, God bless all of you. Give me ẹ tó bá tó kó tó sọ kó wá sọ lè hàn. Ah, lẹ lẹlẹ. olùsí tó bá ti ṣẹ̀wọ̀n èwo ni lẹ̀lẹ̀ olùrọ́kùnrin lẹ̀lẹ̀ lẹ̀lẹ̀ lẹ̀lẹ̀. kó ìṣàwọlẹ̀ tí sì tó máa jì sí lọ lẹ́kọ̀ọ́ fún tàyísí sí lẹ́jì tó tòmátò lẹ́kọ̀ọ́. like tomato. That this boy sitting beside you. Don't follow him, oh, oh. wàá fẹ́ kú lálẹ́ yìí. Ah, lẹ́yìn sísú tí ìṣìyí kọ̀ ní lọ lẹ́yìn tótó adáyébọ́ lẹ́yìn kótó sísú lẹ́yìn kótó sí tí ìṣìyí kọ̀ lẹ́yìn kọ́ ìtòótọ́ máa ṣìyí tó sí lẹ́yìn ṣìyí kọ̀ ìṣìṣì. 이룹베테 린타오나 하이티 이소 가이지 신포 린도다 에이도 마치 슈구로 레이시 슈구슈구 신슈구라이 티시고 린도 마우 마우 마우 마우 He said I should let you know that there are few businesses and things you can go into. Irubata is one of them. There's this medicine, that when people drink it, that is tonight, you give you 10 million naira to start the business. Uh, so, <laughs> Lei Kai Shopwa, Shi Guo Bai Dong, Mi Chi ọ̀gá wọ́n jábá ṣàlíwá lọ́wọ́ akọ̀ǹdìbò lọ́tún wá ní. òsínwí ta dìbò fún apèbí three days later nọ́mbà ẹ lọ́mọ́ nígbà tí nọ́mbà wèrè lọ tó gbé kọ́ ọ̀tá ní owó tó ló máa fún wa kọ́ tó lẹ́ tó fẹ́ fóun lówó gan òun ò tí ì rí. wọ́n ní do we have Christians in the house there is a gentleman. máa jẹun àárọ̀ àfúnwa lóúnjẹ. Jésù Olúwa wa. Kọ́ sí mi nẹ́tọ̀kì ti lọ́kùnrin ráyè. But can you be mom's surprise to Moyo Entertainment TV on YouTube. Thank you.